èmi ó sì fi omi fún ẹni tó ń gbẹ́ngbẹ́ láti orísun omi ìyè lọ́fẹ̀ẹ́ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n àwọn ojo àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí í ṣe ikú kejì. ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje nì tí wọ́n ní ìgò méje nì tí ó kún fún ìyọnu méje kẹ́yìn sì wá ó sì bá mi sọ̀rọ̀ ń wípé. wá níhìn èmi ó fi ìyàwó aya ọ̀dọ́ àgùntàn ọ̀. ó sì mú mi lọ nínú ẹ̀mí sí òkè ńlá kan tí ó sì ga ó sì fi ìlú nì hàn mí jerusalem mímọ́ tí ń ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá tí ó ní ògo ọlọ́run ìmọ́lẹ̀ rẹ̀ sì dàbí òkúta iyebíye gidigidi àní bí òkúta jasperi ó mọ́ bí kírísítálì ó sì ní odi ńlá àti gíga ó sì ní ẹnubodè méjìlá àti ní àwọn ẹnubodè náà áńgẹ́lì méjìlá àti orúkọ tí a kọ sára wọn tí í ṣe orúkọ àwọn ẹ̀yà méjìlá ti àwọn ọmọ ìsírẹ́lì ní ìhà ìlà oòrùn ẹnubodè mẹ́ta ní ìhà àríwá ẹnubodè mẹ́ta ní ìhà gúúsù ẹnubodè mẹ́ta àti ní ìhà ìwọ̀ oòrùn ẹnubodè mẹ́ta odi ìlú náà sì ní ìpìlẹ̀ méjìlá àti lórí wọn orúkọ àwọn àpọ́stélì méjìlá ti ọ̀dọ́ àgùntàn ẹni tí ó sì ń bá mi sọ̀rọ̀ ní ìfẹ́fẹ́ wúrà kan fún ìwọ̀n láti fi wọn ìlú náà àti àwọn ẹnubodè rẹ̀ àti odi rẹ̀ ìlú náà sì lílẹ̀ ní ìbú mẹ́rin ní ọgbà ọgbà gígùn rẹ̀ àti ìbú rẹ̀ sì dọ́gba ó sì fi ìféèfé níwọ̀n ìlú náà ó jẹ́ ẹgbàáta òṣùwọ̀n fọlọ́ǹgì gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ sì dọ́gba ó sì wọn odi rẹ̀ ó jẹ́ ogóje ìgbọ̀n lé mẹ́rin gẹ́gẹ́ bí òṣùwọ̀n ènìyàn èyí ni ní ti náà ohun tí a sì fi mọ odi náà ní jasperi ìlú náà sì jẹ́ kìkì wúrà ó dàbí dígí tí ó mọ́ kedere a fi onírúurú òkúta iyebíye ṣe ìpìlẹ̀ ògiri ìlú náà lọ́ṣọ̀ọ́ ìpìlẹ̀ ìkíní jẹ́ jasperi ìkejì safiru ẹ̀kẹta kalkedoni ẹ̀kẹrin sumaragodu ẹ̀karùn-ún sadoniki ẹ̀kẹfà sadiu ẹ̀keje krisoliti ẹ̀kẹjọ berili ẹ̀kẹsàn topasi ẹ̀kẹwàá krisoprasu ẹ̀kọkànlá hiankinti ẹ̀kejìlá ametisti ẹnubodè méjèèjìlá jẹ́ páálì méjìlá olúkúlùkù ẹnubodè jẹ́ páálì kan ọ̀nà ìgboro ìlú náà sì jẹ́ kìkì wúrà ó dàbí dígí dídán èmi kò sì rí tẹ́ḿpìlì nínú rẹ̀ nítorí pé olúwa ọlọ́run olódùmarè ní tẹ́ḿpìlì rẹ̀ àti ọ̀dọ́ àgùntàn ìlú náà kò sì ní í wá oòrùn tàbí òṣùpá láti máa tan ìmọ́lẹ̀ sí i nítorí pé ògo ọlọ́run ni ó ń tan ìmọ́lẹ̀ sí i ọ̀dọ́ àgùntàn sì ni fìtílà rẹ̀ àwọn orílẹ̀-èdè yóò sì máa rìn nípa ìmọ́lẹ̀ rẹ̀ àwọn ọba ayé sì ń mú ògo wọn wá sínú rẹ̀ a kì yóò sì sé àwọn ẹnubodè rẹ̀ rárá ní ọ̀sán nítorí kì yóò sí òru níbẹ̀ wọn ó sì máa mú ògo àti ọlá àwọn orílẹ̀-èdè wá sínú rẹ̀ ohun aláìmọ́ kan kì yóò sì wọ inú rẹ̀ rárá tàbí ohun tí ń ṣiṣẹ́ ìríra àti èké bí kò ṣe àwọn tí a kọ sínú ìwé ìyè àgùntàn